some of the bulk of politicians we have now they are ọlọ́jẹ̀lú lórí burúkú lọ́pọ̀lọpọ̀ wọn tell tell me àwọn tó wà ń bẹ̀ Tinubu is an old man that we all know seventy ló ń claim he say uh, gómìnà Ọ̀ṣun wa Oyetola we have to be sixty six ọmọ àǹtí ẹ̀ rẹ̀ lọ́sùn níràgbìjì sixty six or sixty seven wa Tinubu tó jẹ́ ọmọ tó jẹ́ àbúrò àǹtí claiming seventy tọmọ Tinubu sì ń wọ sixty year ọmọ àkọ́bí ẹ̀ di baba ṣe ń jẹ́ seventy. ẹmu tí o kú dáadáa dédédédé ni. ìpìràgbì ah, ah, ti nẹ àbí ṣé ṣé èkó ni mo fẹ́ tẹ wo Buhari eight years ẹ̀ gbàkan ló ló tiẹ̀ ti kúta àti ẹ̀ gbọ́rù ẹ̀ mọ́ àtúndédé rí òun ní òun kọ́ àmọ́ ẹ wo every month medical medical last time ìmọ̀ bíi bóyá recently ibìkan tó ti ń campaign this week ọwọ́ méjì báyìí ló fi gbé bottle water bottle water tó ọmọ kékeré ó fọ tí ó mú ọwọ́ bó ṣe gbé rè bí wàá ṣe ó ṣe gbé bottle no go rest go rest now the Nigeria will need the personality and uh, the improvement I need for now then when the head is no more there you the thinking nígbà bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí tó ń bí mi ní question I should be able to to answer you properly but now ńgbà bá ń bi ẹni tó ti di mẹ́mórì yẹn ò sí bẹ̀ mọ́ nàìjíríà people are suffering we need a five bright person. then ṣé wọ́n rán wa pẹ̀lú aláìsàn ni wọ́n fún ààrẹ bèrè question tó bèrè ṣé aláìsàn ló ní ká kó jọ Tinubu tó ń rọ òkúta lé orí ọwọ́ ẹ̀ tọ́wọ́ ń gbọ̀n bí ẹni tó wọ jí àyè ẹ̀tún ló tọ̀ lé ẹ̀tún mú bọ̀ ẹ̀ ṣe ra dáìpà fún mi lẹ́kọ̀ọ́ máa lọ sí ibi tó ń kọ́ àwọn gúrúpù tó burú ní kéèyàn tálíkà ó máa ń ba bírèèni hàn jẹ́ tálíkà tí òṣìbàjò ti kúrò yẹn wọ́n ti fowó tọ́ wọ́n ti fowó tọ́ lẹ́nu o orígun tó ó fẹ́ ṣe president ẹni ìka tó fìdí ẹ̀ ò fẹ́ gé bí Tinubu ti ẹ̀ jẹ́ wèrè ẹ̀yìn ẹ̀ ló yẹ kẹ́ ṣe wá tí kí ló fẹ́ ṣe fún wa ẹ̀rí nǹkan tó ló kọ́lẹ̀ ní time tó campaign tó fẹ́ pé as vice president wọn ló ti ṣe program ńlẹ̀ a as vice president ẹ̀ tó ti ṣe lecturer rí ẹ̀ ṣe kíní kan. Hmm kí ló ṣe lọ́dún mẹ́jọ wọ́n ní ká má gbádùn ni ṣé wọ́n ní ká jìyà kú ni. ọ̀dàlẹ̀ generally yorùbá gidi olóṣèlú ọlọ́dàlẹ̀ ni gbogbo wọn tí yìí dalẹ̀ you see the situation of uh, Awolowo na uh, eh, eh, bàbá tó ní tán forúkọ ẹ̀ sọ LAUTECH Akíntọ́lá the same thing mo fẹ́ lọ bí ní ààrẹ ìwọ́n dilé mú ó dé ó débẹ̀ tán so kì í sì ní ní eléyìí ti ń ṣẹlẹ̀ betrayal or no betrayal every politician is a betrayal. now taba ní Tinubu ẹ̀ẹ́ àtòsíbàjọ rightly bí gbogbo ipò téèyàn ó bá dé circumstances ó ṣẹlẹ̀ ẹnìkan ní ó fà ẹ́ bẹ́ẹ̀ time tí a a a lè máa aspire fún yorùbá nation ló ń bọ̀ yìí ìgbòho ní tó bá yẹ pé nàìjíríà rí bí nìjẹ́ bí rí benin òun ní sọ̀rọ̀ everything was okay kì í ṣe pé yorùbá yorùbá la but because the government is not good tó yẹ pé nísìnyí nepa custom ẹmu yorùbá ẹmu hausa ẹmu bo ẹmu gbìrà tẹ́ ẹ pín nobody will talk síbi kan àti jẹ́ńkẹ́ òkè ẹ̀dẹ̀ fẹ́ gbọmọ síṣẹ́ lọ́wọ́ kóta síṣẹ́ náà ń gbaṣẹ́ haúsá ni lọ́sọ̀ ọlọ́pàá haúsá ni ó gbájú lọ sí kinní kan fúlàní ló gbájú so kinní torí pé wọn ò pín déédéé nínú àwọn dídébẹ̀ fífọ́ bá jẹ́ ọlọ́run lónìí mi ò mọ Tinubu mi ò rírí mi ò rọ́ọ̀sì bàjọ́ rí I don't hit their money ntí ọ̀rọ̀ ọlọ́run sọ làwa sọ. So bàbá adébóyè sọ lẹ́nu àìpẹ́ yìí wípé bóyá ètò ìdìbò ọdún twenty twenty three ó wáyé gbólóhùn ò tiẹ̀ fi hàn wọn. fún náà àti lè sọ. ẹ̀yin náà ń kọ́. àti lè sọ ló mọ̀ lánàá ó mọ̀ lánàá. no we cannot speak about tomorrow. ọlọ́run nìkan ló ní ló mọ tí ó ṣẹlẹ̀ the next one hour. a ti mọ àná a ti the next few hours àmọ́ tó máa ṣẹlẹ̀ who know maybe between them the two of them might not be in again àtọ̀síbàjọ́ àti ọmọ yẹn gbà tí plane ti já mọ́ bàbá yẹn lórí so in that area àtọ̀síbàjọ́ ati the other one i'm not in their line ń gbọ́ tí ọlọ́run sọ la fẹ́ sọ tó máa ní wọ́n dalẹ̀ good àwa ń ṣe olóṣèlú but this eh, Tinubu náà báwọn kan bẹ̀ nínú àwọn so when you call somebody a betrayer today saying that àwọn ẹnìkan náà fẹ́ fi ṣe gómìnà èkó náà before you people came ìwọ fẹ́ lọ fún senator buy and buy, buy and buy. i'm not going there àwọn tó bá mọ̀ tán lè lọ máa ṣe by and buy. wọ́n wọ́n gbé ẹ lé as the governor. ó dà ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run. àti ẹ̀ náà dìde àwọn ẹ̀ náà ó lé wọn dànù you be at least àwọn kan ló fà ẹ́ síbẹ̀ at the end of the day ìwọ di sùgàbà ó di jàgàbà lé wọn lórí you render those people useless again the karma law is still there what come goes around comes around then eh, wo tún wo ìgbà tí kí náà pé ìgbà tí o lè dédé gòkè ọlọ́run ní yan ẹ̀dá pé lọ́ọ́ fà lọ sókè like it or not so ẹnìkan ni ó fa ẹnìkan sókè then accepted àti tí ọlọ́run lo Tinubu bí ò sí Tinubu láyé tí Ọ̀ṣínbàjò bá débẹ̀ á débẹ̀ now ó ti gbé e síbẹ̀ wọ́n tọ̀gbà tọ́nà bá ní Tinubu ò ní débẹ̀ ó sì tó lè ṣe Awólọ́wọ̀ náà try now look at Yar'Adua àwọn náà yìí wọ́n ń ná last couple wọ́n débẹ̀ tó bá lókè Awólọ́wọ̀ during his time àwọn ti gbọ́n ó ní bẹ́ẹ̀ bá dìbò ewéko dìde yóò dé èèyàn igi yóò di èèyàn yóò bò gbogbo all mystic power gbogbo tí wọ́n níná lò kò débẹ̀ not by might not by power the same thing MKO ọ̀bọ fẹ́ẹ́ dìbò fẹ́ MKO ẹ̀yin èèyàn mi tẹ́ ń wo mi ni ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ Yorùbá tó solid mo fẹ́ àsìkò ìsọ̀rọ̀ mo fẹ́ àsìkò ìsọ̀rọ̀ pé ẹ máa wo Yorùbá Gidi. ṣé bí ọ̀tún ọjọ́ ló fi inú kúlú ṣe lébọ́jọ́ bá yọ kúlú ọ̀yẹ́ àlà ọ̀tún aṣọ níran olówó ẹ̀ létí òde ọ̀tún bàtà níran olówó ẹ̀ létí àjò lọ́tún lọ́tún la máa mú wa fún yín níkànnì Yorùbá Gidi Television níbi tẹ́ ẹ ti máa ń gbọ́ tuntun tuntun lọ́jọ́ gbogbo Ọlákúnlé Fásùgbà lórúkọ mi lórí ètò yìí lónìí àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì ńlá tó mú wá tí ó ṣe gbogbo wa láǹfààní mo tún ti lálejò bí mo ṣe máa ń ní tá lálejò mi ọ̀hún lórí ètò yìí ẹni tẹ́ ẹ ti máa ń gbọ́ fúngbàfúngbì ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ náà ni ẹnu oníkàn láti gbọ́ pọ́n ẹ bá ń káwọn èèyàn wa. orúkọ ti tèmi ni wòlíì prophet Amos Mudayi bí òjò tí gbogbo àwọn èèyàn mọ̀ sí bàbá eléwu ogbó so àníkà kàn sí Yorùbá Gidi láti sọ one or two things fún àwọn ọmọ nàìjíríà. now à ń sọ̀rọ̀ lórí Sunday Igboho kí ni kádàrá sọ lórí Sunday Igboho tó o bá lọ wo ìtàn ọkùnrin yẹn ó dàpọ̀ nìkan ní ọkùnrin rọ̀ṣọ̀ dàpọ̀ nìkan wọ́n dẹ̀ dààmú díẹ̀ kan àtórí nínú kádàrá ẹni sọ pé tọ̀ yóò jòlú ọmọ ẹgbẹ́ ẹ̀ kan ó fẹ́ mú lọ bí abìnrin àbíbì kan tó lọ́ọ́ máa fi ta mọ́tò ni babaláwo sọ fún ẹ̀gbọ́n yẹn pé ẹ ta lọ mú wá ẹ̀ ó ti di ẹrù rẹ̀ nígbà tí ń ṣe jàgídíjàgán lé ó ti di ẹrù pé mọ́ bá mi bá mọ́ bá bọ̀dá yìí lọ nínú ẹ̀ ti dùn ọ̀rá ní jẹ́ kóun gbàdúrà kóun lọ bá aláwo làláwo ọmọ àwo rèé ó ní kí kí kó jáde ó ní kí Sunday jáde wọn fẹ́ sọ lójú ẹ̀ pàtó jáde láwọn sọ pé ọ̀tá lọ mú wáyé ó ní ọmọ àbúrò ni sọ̀rọ̀ ọmọ ẹ̀ gbogbo ayé ni ó mọ̀ yóò lówó yóò lò kíkọ́ yóò ní jù ọ lọ inú bí ẹ̀gbọ́n yẹn sọmọ inú wà lówó jù lọ ṣùgbọ́n ó fi pé torí pé òun mú un lọ máa bá a ṣe business bí wọ́n ń tà wọ́n ń rà ni yóò wá fi lówó jù ń lọ kó mú Sunday lọ go and find out kò mú Sunday lọ at the end of the day ó sọ fún pé sọ Sunday máa lọlé ẹkún ló yẹn sun lọ bá ló lọ bá bàbá ẹ ìyá ẹ nìyẹn tó ti dágbére pé òun náà ń lọ toro ó ṣe ó ṣe bá eégún kan jà tán ni tí gbogbo òlu dàrú pé mọ́tò máa jà mọ́ yá máa tẹ̀lé ẹ̀gbọ́n lọ ṣùgbọ́n nígbà tí wọ́n ti sọ fún pé tọ̀ ẹ̀ẹ́ yóò là gbogbo ayé ni ó mọ̀ ọ́ yóò ṣe kíní kan inú ẹ̀gbọ́n yẹn ò dùn ó rò pé torí business náà fẹ́ fẹ́ fẹ́ fi jọ máa ṣe business mọ́tò òun ni yóò fi wá là bóyá yóò wá gbá sí kí n kò mú lọ kádàrá nìyẹn ṣùgbọ́n ẹ̀gbọ́n ò mọ̀ pé ibẹ̀ yẹn ibẹ̀ yẹn kọ́ kó mọ̀ pé ibi tí yẹn lọ ọ̀tọ̀ ni náà òkìkí wa padà kàn whether by fire or by force or by hooligans or by vibrant or by violence èyí ò débi tí ò dé èyí á máa débi tó máa dé now kádàrá nìyẹn pé tọ yóò ga ṣùgbọ́n yóò lílọ ẹ̀wọ̀n èèyàn nínú kádàrá ni olè wọ́n lè mú olè tó lè ọmọ lé lọ o onílọ́wọ́ olè olè olè olè tẹni tí ò tí ò sẹ̀ bóyá wàá sọ white ti ẹnìyẹn wọ̀ bíi tèmi tí wọ́n sì ń lé white lọ ṣùgbọ́n gbọ̀n bá sọ pé kádàrá ẹni tó wọṣọ blue ó wùlò ẹ̀wọ̀n wọ́n sì lóun náà ti change aṣọ ni ó ti change aṣọ wọ́n sì máa nà wọ́n sì lóun torí pé a ti sọ pé yóò lọ ẹ̀wọ̀n bí ò ní lọ ẹ̀wọ̀n ẹ mọye kírímínà tí mu kokéè tí ń pààyàn tí wọ́n ní sókà ṣùgbọ́n táwọn bá kọ ẹ̀wọ̀n mọ́ inú kádàrá ni yóò ṣègbè kádàrá àwọn kan ní ogúndáméje àbí kí wọ́n pè é o lè gbé kádàrá yìí o lè ní o jàlá yóò sì já wọn ní mu bí gbogbo èèyàn ṣe kí ẹni tí ò ní jalè tí wọ́n máa mú bọ̀dé tó ń yan kádàrá pé o lè ní o jà kádàrá lórí ẹ̀ o lè nípa kádàrá number one wọnú oyún là ń sọ yìí o jẹ́ ká mú jẹ́ ká mú Jacob àti Esau ìyá wọn lóyún inú wọn ń dà gùrùgùrùgùrùgùrù kò sí ultrasound tàbí scan tí ó sọ fún wọn pé kí ni ń ṣẹlẹ̀ ó lọ àlọ́sọ́dọ̀ wòlíì wòlíì náà ní ìránṣẹ́ Ọlọ́run sọ pé orílẹ̀-èdè méjì ló wà nù ẹ o kádàrá ti bẹ̀rẹ̀ o ẹ̀gbọ́n ni ó mọ ṣẹrú àbúrò kádàrá nìyẹn kí ni kí ni nínú bíbélì o bàbá tó ní onímọ̀ mọ̀ fẹ́ràn Jacob púpọ̀ púpọ̀ ó ní mo kórìíra kí ni sọ̀ọ̀sì fọlọ́hún kádàrá nìyẹn inú kádàrá ọmọ Ísírẹ́lì gbogbo èèyàn kan ní olówó kádàrá ni mo dá yín ṣùgbọ́n mo ṣe dá yín yìí ẹ̀yìn dá yín ikú ọ̀kadàra yín yàtọ̀ ọba ó wà láàrin yín ìjòyè ó máa bẹ ìjòyè yẹn ò ní dọba láéláé ẹnìkan ni ó máa gbá ilẹ̀ ẹnìkan ni ó máa bá eré kaná ẹnìkan lẹ́yìn ó máa sìn ìgbà tí Júdà àbí Jacob fẹ́ kú ó ní ẹ pé àwọn ọmọ mi wá kádàrá ló ń sọ̀rọ̀ yẹn ó ní juda ọ̀pá aládìí ò ní kú lọ́dọ̀ ẹ̀ ìwọ rúbẹ́ ni àkọ́bí mi mi ẹni rúbí omi òkun á inú inú ni dùn ọmọ àlè nígbà tí bàbá ń sọ ní ṣùgbọ́n nínú kéèyàn tayọ ó nínú títayọ olóòní tayọ torí pé o bá inú juda ni ti ń gbòǹgbò ìdílé jésè kábíyèsí kó yẹ ẹ kádàrá máa ṣe lórí ẹ̀dá nítorí ẹbí nítorí fi lọ́ọ́ ṣe yẹn tó yẹ pé wọn ò ní mu tí ò sí nínú kádàrá rẹ̀ ẹ̀ ní rí mu ìjọba ò ní ronú pé ẹ mú yes wọn ò ní sọ pé ẹ lọ ẹ lọ ààrẹ ṣe bó ti ń lọ bó ti kó nàìjíríà náà nu Sunday Igboho wọn ìjọba ò ní ronú pé ẹ lọ mú Sunday Igboho ó ti ń sá lọ rí criminal ṣùgbọ́n nu rẹ̀ ni pé yóò lọ ẹ̀wọ̀n ní sososo date a sì yọ kúò ní soso date. kí wàá ní kàrà àrètí báyìí. ṣé lọ́dọ̀ ọlọ́run àbí àbí lọ́dọ̀ gbòó ti gbòó for now ntọ́nà bá ní yóò ṣe ní yóò ṣe ìyá ìpàdàrà ní ó pinnu bẹ́ẹ̀ à gbé tẹ́gbẹ́ kò kàwé lórí kó lè of state ó ti gbìyànjú tiẹ̀ he has taken his impact kádàrá tiẹ̀ ló ń ṣe tó wá jẹ́ pé ibi tí ó ra bá dé nìyẹn kò ní jù yẹn lọ ṣùgbọ́n kádàrá pé wà ìjà tó wà o ó tún kó tún kù sí tí ó tún ṣe yóò tún kó jáde tí ò sẹ́ni tó máa yẹ lọ́wọ́ wò kádàrá máa ṣe lórí ènìyàn tó yẹ pé nu tí ó ṣe tí tá à ní gbọmọ́nu àgbọmọ́ náà nìyẹn tó bá jẹ́ pé ó tún kù pọ́npọ́npọ́npù tún máa dà wọ́n rú ìníjẹ́ òun mú ọmọ báyìí wọ́n máa wọ́n máa ṣe wọ́n bọ́sẹ̀ ṣe ń ṣojú hàn ní mọ́mọ́. kádàrá wo níní owó àwọn èèyàn táwọn èèyàn ń ṣe yahoo káàkiri gbogbo èèyàn kọ́ ni ó lówó wo bíbélì ọlọ́run fún rẹ̀ sọ ó ní I will have mercy on whom I will have mercy on and compassion on whom it pleases me so ẹni tó wù mí ni mò ń ní ìdálọ́lá bó wù mí máa dáyàn lárọ́ mo mi ma dá yàn kó mo ti rí arara kò ju kúrú mbété mo ti rẹ́ni tó ga fíofío àwọn obìnrin kan wà mi ò mọ orúkọ tó yìnbó ń pè wọ́n yorùbá ní akíríboto ni wọ́n kádàrá ni ò la amafroda ló ní méjì méjì both male and female ó ló dá méjì odókó kábíyèsí ni kádàrá gbé tí da ọ̀nà kádàrá a ṣe lórí ó ṣe lórí gbogbo ẹ̀dá ó ṣe lórí jésù àyájọ́ ẹ̀ là ń ṣe lọ́wọ́ báyìí nígbà tí ó tí wọ́n fẹ́ mú tí ta ló lè gbiná wọ ẹkùn lójú bàbá ta ló ń tàn tí ó gbiná wọ ẹkùn lójú ó ní ó ní i can command legions of angels to demolish you people ṣùgbọ́n the time has not come wọ́n fún ni wọ́n gbìyànjú láti mú sẹ́fúrátà ẹ̀ wọ́n ò rí mú. Only because the time has not come. When they say that time, that time is kadara. Ṣé gbogbo tó bá wá ṣe ṣé gbogbo tó bá wá ṣẹlẹ̀ sẹ́dà láyé pátá kádàrà ni? Àbí ní téèyàn máa fọwọ́ fà ń gbà mí? Fọwọ́ fà kádàrà ni. Bó o fọwọ́ fà ààrẹ bó ò ní jẹ́ bí kádàrà rẹ ò bá jẹ́ ò ní jẹ́ bí kádàrá Ọ̀sínbàjò bá jẹ ààrẹ èmi kọ́ ní yan kádàrá fún yóò jẹ ààrẹ kò sí ti Tinubu ṣe ó wá jẹ́ pé ti Tinubu ni ó yan ààrẹ pé yóò máa gbọ̀n ọwọ́ ọmọ ọgbà ẹsẹ̀ ọmọ ọgbọ̀n ẹni yóò sì máa tọ̀ sára ó tọkòtọ̀ ó jókòó lómi ni ẹ yóò máa fi bọ ẹwọ́ kan yóò fi gbé bottle wọ́tà ok kì í ṣe water wọ́tà ló gbé búrẹ́dì ni gbogbo tó bá wù kó ṣe kó yóò máa gbà pẹ́pẹ́pẹ́ yóò máa gbọ́n pẹ́pẹ́pẹ́ kò rẹ bàbá ti kọ fún eléwo ogbó kọ́ ni ó ṣe lórí ẹ̀dá pẹ̀tọ̀ mọ́nìwá pé ọ̀ọ́rì owó ayé tabiola ọ̀dà rẹ kú ní dì kádàrà nẹ̀ tọ́ ìwọ síbàjọ́ níwàá ní kò lò síbẹ̀ ìwọ lọ gbé bẹ̀ yóò wá yóò wá yóò lé mọ̀ yóò sì jẹ́ lórí rẹ nẹ̀ ara rẹ̀ àgbọ̀jọ́ tí jésù gbàdúrà bẹ́ẹ̀ rí wọ́n ló ń dà ó ń dà bí ìró ẹ̀jẹ̀ ó ń kán tó tó tó bí ìró ẹ̀jẹ̀ ọjọ́ ó tún lọ bá Peter James and John ẹ mọ gbàdúrà náà ẹ mọ gbàdúrà Peter James and John ó tún ti sùn ó fẹ́ kan ràn lọ́wọ́ ó fẹ́ kí kádàrá yẹ yí kádàrá tó jọ pé àti kọ́ ẹ̀mẹ́ta ló rọjú wọn nígbà tí ọnú bíbélì ní ìjọ yẹn ló gbàdúrà jù àdúrà mi kì í gbà nígbàtí a bá sọ pé kádàrá àwọn ò ní ràn lọ́wọ́ ọjìyà kí wòlíì kó níná nínú kó máa fàṣẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí kádàrá rẹ̀ ò bá ìtó wọn á lọ ọ̀dọ̀ rẹ̀ kò ní rí nǹkan sí kò síbọ̀ ṣe nǹkan ṣe tó jẹ́ ọjìyà èyí age fọ ní kó lórí òkè twenty one kò sí ní tí ó ṣẹlẹ̀ forty ni ó sì gbé kádàrá nìyẹn ọjọ́ tí jésù gbàdúrà yẹn tó gbà bíi kẹ́ni pé ìgbà tí yẹn fẹ́ kú tí òun ààrẹ nǹkan bí ìró ẹ̀jẹ̀ ọjọ́ yẹn gangan náà ààrẹ sì jésù àbọ̀jọ́ yẹn lórí òkè gẹ́símánì wọn náà ti wá ẹran lé àwé àárí ẹ ibi ìlò wà wọn wọ ẹ wá they are copying at the bottom pit the, the, the bottom pit of Gethsemane. Gets náà ti arrested níjọ́ tó gbàdúrà yẹn gangan kí ló dé tàdúrà yẹn yìí kò yí so bí lórí bẹ́ẹ̀ náà ni ààrẹ the the both of them tí ó bá yẹ pé kò sínú à méjèèjì wọ́n sọ mẹ́lòmí wá. ẹni tí ń lépa owó bó bá rántí kádàrá èèyàn á máa ní owó tí ò ní ná júdásì náà àyájú ẹ̀ là ń ṣe ó gba owó náà ṣùgbọ́n a ti kọ́ pé ọkàn gbowó ni ọ̀nà iná ọ̀ọ́nì fi ra lẹ̀ ó rìjẹ́kì owó yẹn kò ná kò fi ra kankan kádàrá yín pé ìwọ a ti kọ́ pé Jésù kan sọ pé ó ní ní ara yín ẹnìkan ó dà mí a ti kọ́ ni ńlá a ti kọ́ ni ẹ̀mí yẹn wọnú ẹ̀ ẹ̀mí tó wọnú ẹ̀ yẹn tàbí ó ti so remorse. Huh? Ah! ní mo ṣe ò dáa ó lọ gbowó yẹn padà ẹ gbowó yín o wọn là ẹ because it has been written pé lára àwọn tó tó súnmọ́ ni ó dáa ẹnu ṣe it has been written it has been written kádàrá ni kò ṣe é àwọn èèyàn ló ń wá sọ́dọ̀ wa ẹlòmíì ah dada dadi yẹn jọ ah in fact testimony ní àdúrà tẹ gbà ní last week àdúrà yẹn confam ni àwa náà ní àwọn àpẹlọpọlọpọ àṣírí tọ́lọ̀ ń fún wa i told some people he want something ó ti ní nǹkan kan tí màláìka mú fún wá fún dáàdì mi èmi ló gbé lọ́wọ́ nineteen seventy six gẹ́gẹ́ mi mo máa fi tú àwọn èèyàn kalẹ̀ àárẹ̀ ìtàn ti pọ̀ ó yá gbà tá a ti mẹ̀ ní ten fẹ́ wọ̀n tẹ́ pé àwọn ogun ọ̀run gbé wá two time mo ti rẹ́ńjẹ̀ rí. ṣé kádàrá burúkú ṣe yí padà ni. kádàrá burúkú àkàbíyèsí o sórí tí kádàrá tí tí kádàrá burúkú tó bá ṣe é yí padà àti kọ́ pé yóò kọ́ àyànmọ́ burúkú bíi ti jábẹ́sì ṣùgbọ́n bó bá ti kọ́ òun yóò wá kọ́ lu ẹnìkan bó wá tó kọ́ yóò máa rìn rádaràdaràdaràdaràdà yóò wá kọ́ lu, yóò wá dọ́dọ̀ rẹ̀ a lè yí padà nígbà tí kọ́ pé di ọjọ́ báyìí ta gbogbo orí òkè ni ó ti lọ mo sọ fún wòlíì lọ gbàdúrà fún a ti kún a kọ́ ni pé n wò bá dín yóò dọ́dọ́ ẹ ọ̀lẹ̀ gbàdúrà kó sẹ bí wíwí ni tiwa mímúṣẹ rẹ ọlọ́run rẹ so láti jẹ́ kí oníní owó gbogbo àwọn ní olówó nígbà tí wọ́n fọ ó ní àwọn ọmọ Ísírẹ́lì wọn lọ sí ilẹ̀ ìlérí ilẹ̀ tó ń kún fún wàrà àti fún oyin ó ní ṣùgbọ́n ní ilẹ̀ náà gbà tẹ́ ẹ bá débẹ̀ ó ní tálíkà ò ní dá sẹ́ńbẹ̀ wáyé. ilẹ̀ tí ń kún fún yàgbé ẹ̀ rí owó ẹ̀ máa rọ́lá oníṣùgbọ́n tálíkà ò ní with me not everybody ni ó lò ó mi jẹ́ lọ yìí hàn kó sì tọrọ náà. irú Rahman Adédoyin Timothy ọ̀pọ̀ èèyàn nísìnyí báyìí ti fọ́n lójú abánikádàrá náà ó ṣe lórí gbogbo mo sọ fún ẹ lẹ́ẹ̀kan pé bẹ́ẹ̀ ẹlòmíì ti ó ti ó ti kọ́míìtì tó du ti Adédoyin lọ o wọn ò tí ì mú o ẹlòmíì wọn ò sì ní mu yóò máa ṣèjẹgbé ni kádàrá rẹ̀ ni pé àṣejẹgbé ó máa pa yẹn bó ṣe ń lọ láyé ó sì máa pa àwọn èèyàn. wà á ní jìyà nínú rẹ. nínú kádàrá. ẹ bó bá jẹ́ pé ó níyà tí ó fún un ilé owó gbogbo ni ó fún un ṣùgbọ́n nínú pé bí wọ́n ṣe mú ni kò ọ́ máa ṣe ọ́ máa ṣe ọ́ máa ṣe ọmọ pa ọmọ lu ọmọ segin kan àṣebóun ló ní àṣemọ́lù lòun àbóun ní tó wọlé wá ṣe tì ilẹ̀ ní gbé ṣùgbọ́n níjọ́ kan yìí wàá hàn lè mọ̀ kádàrá rẹ̀ ó pa àwé kan tó bá ti wá pa ọba ọsẹ ń ṣe jẹunjọ sí ọ̀ọ́ni lè ṣe mọ́ wọn wàá mú wọn gbogbo agbára tó wá nínú ìwà bọ́ fi gbòó lọ́wọ́ náà wàá náwó ẹ̀ ni wọ́n sì tì ọmọlé kádàrá ṣùgbọ́n jọ tó wáyé tọ̀ ibẹ̀ ni ó ti wá ṣe o tí lẹ́wọ̀n kádàrà ni báyìí pé kádàrà rẹ̀ ń gbà báyé gbogbo aṣọ àwù mí tó wá lu ẹ̀wọ̀n yẹn tí mo wá tún lu kadara kádàrà rẹ o wọ́n wá yí yí yí yí yí wọ́n sì tún fẹ́fọ̀ wọ́n sì tún fi ni so judgement ẹ̀dá tí mo máa ń ṣe ni pé ọjọ́ orí mo máa fi ń respect mo mi fẹ́ kí n ríyàn fún ìrífin ẹ̀ náà òun náà sì ló fà á torí pé ìwọ péré ní Elédùmarè torí lẹ́yìn èmi èmi ni Ọlọ́run ní jẹ́bẹ̀ so calling yourself the supernatural superman perfect living master n tó tó ba ìjà mi pẹ̀lú ẹ̀ ni kò gbayàwó mi ò gbayàwó ẹ̀ but why should somebody just stand up nínú pé mò ń wá àwa hanra wa léèmọ̀ tí ò rí mi ṣe inú kádàrá gúrú màrá jì ni ilé ayé kò ní kò kò ní pẹ́ wá sópin o ẹjọ́ mo bẹ gbogbo ìrántí ọlọ́run ìwọ̀nba náà ni ẹ̀yìn ọba ní ká wá gbára mọ́ ọba ní ká wá gbára mọ́ tó kọ jésù dà fún àsìkò àjíǹde tó jẹ́ good friday tó jẹ́ tó jẹ́ àsìkò táwọn tí àjíǹde gbogbo ògo ẹnikẹ́ni tó ń wo fídíò yìí ògo yìí máa jí dìde bàbá arágbára kábàrà tó lẹ́ẹ̀ni jí ó ní ọjọ́ mẹ́ta náà ti kọjá ó jíǹde kúrò ní òkú the next three days ká tó wo àjíǹde gbogbo òwò tó bá dẹ̀ ń ṣe à To share to ten twenty places pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ti ń jí ògo ẹni dìde àáké tó ti sọnù gbogbo ògo tó ti sọnù ẹ̀ máa yóò jí dìde fún ọ agbára jíǹde àsìkò táwa mẹ́ẹ̀ ògo ẹ̀ máa jí dìde o bẹ́ẹ̀ ni yóò rí jésù lọ́wọ́ o lè bá eléwó ogbó pàdé láti gbàdúrà fún ẹ lórí nọ́mbà yìí zero eight one three four seven three eight seven one one lẹ́ẹ̀kan sí i. 081 34 73 8711 lórí Facebook náà wà délé gbogbo òjò akọ́bọ̀ church wa wà ní Èkó Èkó la wà ṣùgbọ́n torí àwọn èèyàn wa la kàn fi ṣẹlẹ̀ lórí ẹlòmíà ní dádì ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kan ìkànnà fẹ́ wá sí fún wa ṣùgbọ́n ẹ tó bá pè wá tẹ́mi Ọlọ́run bá sọ pé wà á bá wa àwa bá wa a máa ń bí máa ń pọ̀ but torí pé fà wọ́n fà wọ́n ọ̀tá pọ̀ <laughs> ọ̀tá pọ̀ but with this number and that eléwu ogbó you can easily get me there the wọ́n tó bá fẹ́ ránṣẹ́ ránṣẹ́ wa lọ́wọ́ pè wá bó rẹ̀ sí ràn wá lọ́wọ́ ìyanu máa máa ṣẹlẹ̀ sílẹ̀ ayé ẹ̀ bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ ká tó lọ ó dà pa sọ̀rọ̀ ń pa rẹ́kọ̀dù kan àsọ̀ ń bí rẹ́kọ̀dù yẹn àti ní kò ní pẹ́ jáde o rẹ́kọ̀dù yẹn a sọ àwọn àṣírí síbẹ̀ àwọn nǹkan tí èèyàn lè lò ara tá a sọ nu ìmọ̀ tó bá ṣe báyìí tó ṣe báyìí nǹkan tó rí sọ́ọ̀tì rẹ ọmọ rẹ ń jalè ṣe báyìí ọmọ rẹ ò fẹ́ kọ́ mu gbó mọ́ ṣe báyìí ìwọ ń wọ́ mọ́ ṣe báyìí kíní kan ṣe báyìí ẹyin oyún bàjẹ́ lára ẹ ṣe báyìí oní fibroid ṣe báyìí gbogbo nǹkan tó lè ṣe tí ó mú àǹfààní wá gbogbo ẹ̀ la kó sínú rẹ́kọ̀dù yẹn so mo a little owó lọ́kàn dá dúró so ìwọ tó wá fẹ́ ránṣẹ́ yìí náà lọ́wọ́ one thousand is not ìsun kéré kò dẹ̀ pọ̀ jù ràn án lọ́wọ́ very soon àsun tọ́lọ́mù bá tún ti gbé wa lọ sókè tó ní ìpè ń bẹ̀ yá á wà fẹ́ everywhere irú yorùbá gidi a máa fi ṣe online everybody akàn download ẹ máa wò ó so tí n bá kásámù báyìí tí mo dẹ̀ ṣiṣẹ́ báyìí tí mo gbégbèsè báyìí orúkọ mọ̀lẹ́kà báyìí tí mo pè é tí mo ṣe léyìí ọ̀nà ó sì là fún mi ẹ ọ lọ fà ó nídìí ká máa kẹ́nìkan máa tu ẹ̀jẹ̀ káàkiri ọkọ ọ̀run dà mí láàmú kí mo lè ṣe tọkọ ọ̀run àgbà náà ń ṣe kíní kan ọmọ mi ń sí ẹ̀ ń sí kúṣẹ́ ẹ̀ mo ní kánsà mo ní fibroid mo ó pọ̀ bẹ́ẹ̀ a kú síbẹ̀ so very soon as soon as tọ́lọ́n bá ti ń lo ẹ̀yìn náà tó ń lò wá fún wa á jáde ní àìpẹ́ so tó bá fẹ́ bá wa dá sí inú wa á dùn then tó bá fẹ́ dá sí ẹ náà pélé wo gbó kíkó kàn dá sí lásán màá sọnà fún ẹ a sì fàdúrà ràn lọ́wọ́ ìyanu ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó rí ẹ kú ọdún àjíǹde o àṣìṣe ìsàmọ̀dún lórúkọ jésù. ǹjẹ́ bó bá jẹ́ pé wò ó tí subscribe sí ìkànnì wa yorùbá gidi tẹlifíṣàn tẹ́lẹ̀ ṣe lónìí tí agogo ìránnilétí yẹn kó lè máa rí àwọn ètò wa wò nígbàkigbà tí a bá ń ṣe àwọn ètò alárinrin tó kọ́ni lọ́gbọ́n tó sì ń fúnni lóye báyìí bákan náà ńlá rẹ̀ láti láìkí fídíò wa kí o sì drop comment ẹ̀ síbẹ̀ wá gbọ́ o ìkànnì Yorùbá Gidi kò wà fún ẹ̀sìn èyíkéyìí o ó wà fún ìgbéga ilẹ̀ Yorùbá ó wà fún ìtẹ̀síwájú àwùjọ àti ìfọ̀kànbalẹ̀ mùtúmùwà ni o Ọlákúnlé Fásùgbà ló kọ mi ire o tó fàṣùgbà mi dé. lọ́tẹ̀ yìí o èmi gẹ́gẹ́ máa gbọ́. fàṣùgbà mi dé. ọ̀rọ̀ rẹ ló wù wá ká máa gbọ́ o. fàṣùgbà mi dé. ẹ o. Ọlákúnlé mi Fáṣùgbà. Fáṣùgbà mi dé. Adùn idán la wà lórí rẹ̀ o. Fáṣùgbà mi dé. Ẹ wo educative program tí a mi sọ. Fáṣùgbà mi dé. Àwa ò ní kólókó máa roko. Fáṣùgbà mi dé. Àwọn dẹ̀ ní kọ́lọ́nà máa yẹ̀nà. Fáṣùgbà mi dé. Àmọ́ tó bá roko kó máa tọ́ wa lọ tó bá yẹ̀ ni kó máa gbọ́ wa lọ. Ọlákúnlé mi ọmọ Fáṣùgbà o. Fáṣùgbà mi dé.